بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو كيف ولهم أزترى إفايد إخوان النبي صلى الله عليه وسلم ọlọ́run ọba tí a dúpẹ́ fún ṣe ní rọrùn fún wa tó lè jẹ́ àtúnpàdé láàyè yìí lẹ́ni àdúpẹ́ fún ọlọ́run ọba náà ìkáyìkẹ́ kó máa bá nàbì sallallahu alayhi wa sallam kó máa bá àwọn sọ̀hábà ẹ̀ gbogbo àti wàbí dáadáa tẹ̀lé ìlànà nàbì náà àwọn olùkọ́ wa abẹ́wò ìrẹ́ ọlọ́run sábà wà sàn wọ́n lẹ́sàn olóore àwọn òbí tó wa ìdùnnú gbogbo gbà ọlọ́dàkùnjọ́ járe sàǹbà wà ṣe fún wọn o. Ah, ọba wa ní ìlú sí àbẹ̀wò ìrẹ̀ ọlọ́run musa bá wa kíyèsí wọn àtàwọn àti gbogbo àwọn olóyè wọn gba àwọn tí wọ́n jọ ń tukọ̀ lùyìí ọlọ́run àbẹ̀wò musa bá wa tọ́ wọn sọ́nà pàpà jùlọ lórí tí ó jẹ́ ìlọsíwájú ìtẹ̀síwájú fún ìlú òsí àti gbogbo agbègbè gbogbo àwọn táwa jẹ́ olùgbé ní ìlú òsí àbẹ̀wò ìrẹ̀ ọlọ́run ìdùnnú gbogbo gbà kọ́lọ́n kọ́ mọ́sá àmàṣe fún wa o bíra àmà ti kàyà rahman rahman. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bí àsìkò sì gbà wá máa ní àárọ̀ tèmi torí àwọn tí a tún ní ní ìgbésẹ̀ a ó tẹ̀síwájú nínú àlàyé tírà tí a mọ̀ sí masawul akhlaq wa atharu ala al umma èyí tí àwọn prof wa ṣe professor Khalid munu hamidi tí wọ́n kọ tá a ti ń sàǹfààní bẹ́ẹ̀ láti fi àwọn ọjọ́ mélòó kan sẹ́yìn kí ọlọ́run kọ́ sábà wa san wọ́n ní ẹ̀san olóore o ibi tí a dé òun ni àlàyé lórí ọ̀nà àbáyọ sí gbogbo àwọn ìwà oníranran àwọn ìgbésẹ̀ tí máa ṣáájú tí gbogbo ẹ̀ padà máa wá nídìí sí ìwà sìnà bí wọ́n ti ṣàlàyé ṣáájú fún wa a rí pé ọ̀rọ̀ nípa ìwà sìnà bí ìpele mẹ́ta ni sìnà kan máa wáyé láàrin ọkùnrin sọ́kùnrin tí wọ́n máa ń pè ní ìkódìjọ́bọ̀ọ́ lẹ́yìn tó gbajúmọ̀ tí wọ́n á ní géè ìyẹn ọkùnrin sọ́kùnrin asọ̀mọ́ra wa pé eléyìí ò tiẹ̀ fi ọ̀nà kankan wọlé yídà ó wà lẹ́gà ni àbí ìlẹ́gà kò sí ìyí tó wọlé ń bẹ ìyẹn ká pé lọ́dọ̀ ìgbékalẹ̀ lófin tayé torí pé a rí i pé láwọn orílẹ̀-èdè míì àwọn ti legalize ẹ̀ lọ́dọ̀ tàwọn yìí pé ẹni ó bá ṣe bẹ́ẹ̀ lórílẹ̀-èdè tàwọn kọ̀ṣẹ̀ sófin ọkọ ọkùnrin àtọkùnrin lè fẹ́ra wọn gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó lórílẹ̀-èdè tàwọn kìí ṣe ẹ̀ṣẹ̀ bí wọn bá legalize ẹ̀ lọ́dọ̀ wọn lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ni o èèwọ̀ ni téèyàn gbọ́dọ̀ sí irú ẹ̀ bákan náà ìkan tó wà tá à ń pè ní asihab ìyẹn ni lesbian tí mo tẹ́ ẹ bẹ́ẹ̀ lè sọ yìí pé ìyẹn rò pé yorùbá lórúkọ fún yẹn torí pé òun fẹ́ gẹ́ nǹkan tó ṣẹ̀ṣẹ̀ dé táàrí tẹ́lẹ̀ ṣùgbọ́n eléyìí náà kò sígbà kan tóun náà fi dáa bó ti ẹ̀gẹ́ sí pé láwọn orílẹ̀-èdè míì náà ìyí náà wà lẹ́gà lọ́dọ̀ wọn wọn alóbìnrin lè fẹ́ obìnrin lọ́dọ̀ wọn kódà tó jẹ́ sí wípé tá a bá ríbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ láwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ́ẹ̀ nìkan bá sọ pé wọ́n ṣe tí ò da wọ́n sì gbé lọ wọ́n sì gbé lọ ilé ẹjọ́ wọ́n sì tún wí ní tọ̀ torí pé orílẹ̀-èdè yẹn sì fi ọwọ́ sí nǹkan tí wọ́n ṣe abẹ́ẹ̀ nìkan ẹ̀wà yìí tá a wà ẹ̀wà yìí tá a wà pàtó lọ ní nǹkan ọ̀dà tí wọ́n sì so é lófin tẹ́nìkan wá sọ pé tẹ́ẹ̀sì ọ̀dà tí wọ́n sì lọ́tún sẹ́yìn ẹ̀wò nílé ẹ̀wà yìí tá a wà nasalulọ asalam kọlọn kọmísà bá wa tún ayé wa tá a wà yìí ṣe o ẹlẹ́ẹ̀kẹta òun ni azina eléyìí tí wọ́n wáyé láàrin ọkùnrin àtòmìnrin tó ṣe pé ojú méjì lòun ní ó lè jẹ́ èèwọ̀ gẹ́gẹ́ bí ṣe ń jẹ́ àzínà ó sì lè padà di àníkà èyí tí ẹ̀sìn fọwọ́ sí ọ̀nà wo ní òbí jẹ́ èèwọ̀ náà àlàyé tá a ti ṣáájú òun ni wípé ọkùnrin àtobìnrin tí ò sí ìyọ̀ǹda látọwọ́ wàlíyù obìnrin yìí pé lágbájá o àfi fún lágbájá àti yọ̀ǹda rẹ̀ fún ọ kọ́ máa jẹ́yàwó rẹ o. tí o bá ti sí ọ̀rọ̀ yìí kọ́ wáyé kódà kó ṣe yí pé ńgbà tí wọ́n fẹ́ máa di ọkọ ara wọn yìí lójú tiwọn wọ́n lọ lè ṣe hòtẹ́ẹ̀lì èmi ò tí ì máa bò mí o ṣùgbọ́n ní hòtẹ́ẹ̀lì tá à ń gbọ́ kó sì wọ́n láyé lóde òní òun náà ni hòtẹ́ẹ̀lì kan tí wọ́n lọ wà ní Dubai wọ́n ròyìn pé hòtẹ́ẹ̀lì tó wọ́n jù lásìkò yìí pé Dubai ló wà. kọ́jà pé bẹ́ẹ̀ wọ́n ti lọ́ọ́ ṣe é táwọn olè tiẹ̀ lóo. hòtẹ́ẹ̀lì kankan ládùúgbò wọn kọjá pé torí wọn bẹ́ẹ̀ ṣe Dubai wọn ti lọ́ọ́ ṣe tí o bá ti sí ọ̀rọ̀ wípé wàlíyù ọmọ alábòójútó àlámàrí ọ̀rọ̀ ọmọ àbẹ́ni tí wọ́n yàn gẹ́gẹ́ rẹ̀ a fi ọmọ wa fún yín tí o ti sí sì náà ni wọ́n ṣe bí ọ̀pọ̀lọpọ̀ táwọn àyè torí pé tí ó sọ ọkọ tìyàwó níyàwó lè ní lọ́pọ̀lọpọ̀ ibi náà títí tó ń padà bọ̀ sí àtúndà ìlítà náà o òun ni alága àdúró alága àsùn àbí wọn àwọn náà kó àwọn àfa àdìrín nìkan lọ́wọ́ àwọn àfa àdìrín tiẹ̀ náà kò sí dáadáa bẹ́ẹ̀ sì ń bá bẹ́ẹ̀ pawó lọ. níbo láti ẹ̀ ń bá a lọ náà gà tẹ́sù sì ń fà yín báyìí tẹ́sì ń tẹ̀lé. gbogbo nǹkan ni ọ̀sẹ̀lẹ̀ mbẹ́ iná àpá ọ̀sẹ̀lẹ̀ ìjókíjú ọ̀wáyé gbogbo nǹkan tẹ̀sùn fọwọ́ sí tẹ̀sùn láàlẹ̀ ni wọ́n tẹ̀lé mbẹ́ ọlọ́run ó sì máa ṣàlàyé ọ̀rọ̀ fún wa báyìí àwọn afọ́ sì máa ṣàlàyé àwọn yóò sì máa kọ tí ọ̀gbọ́n yìí sí kí ni tó lé níbi nìkà ẹ jòkólẹ̀ lágbájá àti lágbájá o bàbá ó sọ̀rọ̀ kẹ́ ẹ tó dunra yín nú ẹlẹ́rìí síra yín wà fámílì àmọ́ra yín la ilaha illallah kí ni fi dáa tó súnà láyé kẹ ẹ ṣàlàyé ìpìlẹ̀ ìdílé yín fúnra yín kó kálukú mara wa kódà kò sábúrú mẹ kátó rẹ tó lè kìdílé wọn bẹ pé ìdílé wa ni wọn máa ń kì báyìí wọn máa ń kì báyìí wọn máa ń kì báyìí láwọn òkì tó dáa ni o láì sàn àwọn òkì dàlúdàlú kó wọn ṣàlàyé ẹ bẹ kí ni kálukú dùn kẹrẹ́rìn síra yín kẹsàn àwọn ọ̀rọ̀ yìí tí ọ̀tá kò sí ń bẹ̀ tí ló dùn ṣùgbọ́n bí wọ́n àwọn eléyìí tá a sọ yìí ẹ máa wo gbogbo oríṣiríṣi ìranù tí ó wáyé bẹ́ẹ̀ wọ́n nà nà àpà nà àpà ó wáyé nà òjò tọ́nà ọba àdìpọ̀ lásìkò yìí rẹ̀ náà Al-Qur'ani yìí pé ní innal mubadhirina kana min min ikhwati shayatin. ọmọ yesu ni wọn wọ́n dojo kíjó ẹ wọ́n wa wọn akọkọ lulu wọ́n lulu fún wa náà wàá jó bí wèrè ìyàwó ọkọ náà máa jó bí dèdèrè nígbà tẹ́ ń ṣe nǹkan yìí nǹkan jẹ́ pé ijó kíjó bí ẹni wèrè kọlu ẹ máa o. bọ́kọ wa ti kọ́kọ́ yàwó ẹ̀fẹ́ sí ìyàwó ní sinú ọkọ̀ lọ́lẹ̀ kó àwọn ijó burúkú kan náà tí ó jò bí àwọn náà bẹ́ẹ̀ yóò náà lọ kọ́ ijó burúkú kan náà tí ó jò wọ́n bọ̀ wá lù fún wọn bọ̀ wá jó bí wèrè níbo là ń pa ẹ̀sìn lọ báwọn kan bá tiẹ̀ ń ṣe é tí wọ́n ní lànà ẹ̀sìn tàwọn ọ̀tá kò nígbà tí èsì ẹ̀sìn náà wọ́n ń ṣe tó yẹ pẹ́ sí ni ìlànà ẹ̀sìn tó bá dáa kan ní tako ntọ́ba ìjọmọ ènìyàn mu torípélé wọn bá ìjọmọ ìlànà ìjọmọ ènìyàn mu pàtà léèyàn ń ṣèyàwó tí ó wà fún bẹ́ẹ̀ ẹjọ́ bí wèrè ìjọ tí ó dùn jó lásán kò dùn jó lásán ọ̀pọ̀lọpọ̀ ó ti mú kú mu kó tó di kó wọ́n bẹ̀rẹ̀ ọkọ̀ yà ti mú kú mu tí òfin nílẹ̀ ti dú tí ọ̀bọ̀ wá rí bẹ́ẹ̀ ọmọ wájú jókòó níwájú àwọn àna rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tá a mọ̀ láwọn ẹjọ́ ìyàwó yìí sábà lè jáde yóò borí ni tètè pé ó kanlẹ̀ kanlẹ̀ gbàgbọ́ yẹn ti bẹ́ẹ̀ bí ìbòrí yẹn bí òkè sí pé ojú ń tì ìtìjú ni tètè pé kankan nípìnlẹ̀ o ìtìjú ni tètè pé àbẹ́yà ká bẹ́ẹ̀ tètè pé àgbọ̀ yé ìtìjú yẹn lẹ̀ tẹ̀sìn lọ́gbọ́ yẹn pé ká lo ìbòrí gbà yẹn ṣùgbọ́n ti pé ojú ń tì mí wọ́n àdá nǹkan borí ẹ̀ka alábẹ́sọ pẹ̀lú ìyàwó tòní ẹgbẹ ọmú kan ní ta yìí gbogbo báyà ní ta yìí irun tó tiẹ̀ irun tó fi sórí gan ó fẹ́ tírí sí mo làbẹ́ mo làbẹ́ mo làbẹ́ lò gbà ibi tá a ti yà lọ́bẹ̀ yẹn ni wípé òun lè má jẹ́ sìnà nígbà tí wọ́n bá ṣe igi eléyìí tó islam fọwọ́ sí tí wọ́n so wọ́n pọ̀ nílànà ti islam tí wọ́n ti so wọ́n pọ̀ nílànà ti islam tí wọ́n di ọkọ ara wọn eléyìí ó kì í ṣe sinamá ìyẹn lè wọlé gbogbo àwọn eléyìí la ṣàlàyé ṣáájú ibi táwa bá láyé wa dé lórí kí lọ́nà àbáyọ kí ní ìwòsàn lórí gbogbo àwọn ọkà tó bá nírú àárẹ̀ wọ̀nyí àárẹ̀ liwak nkódìjọ̀bọ ni àbí àárẹ̀ sihat tá a mà sí Ah, obìnrin ọmọ bá obìnrin lásìkò àbí àárẹ̀ azina èyí tó ṣe pé kí ọkùnrin àtobìnrin káyọ̀ máa lásìkò lọ́nà àìtọ́. àti àwọn àlàyé kan ṣáájú tá à ní padà síbẹ̀ mọ́lẹ̀ nítorí àsìkò wa bó ṣe pọ̀ tó. abala bí tá a wà ní ìlàjò mùsùlùmí nàbí àdìlì ní rọ́bà tìrìjìnsíyá bí àṣà àlìmí tẹ́rìbíyà tẹ̀lé ìsìlámù. òun náà ni ká ṣèwòsàn àárẹ̀ yìí pẹ̀lú ká gbé wọn gba ojú ọ̀nà ìrẹni tí Islam gbé kalẹ̀ alẹ́mọ̀kútẹ́lífà Islam wá gbé àwọn mẹ́tọ́dù yìí kalẹ̀ láì ṣe mẹ́tọ́dù kan ṣoṣo ma ó gbé kalẹ̀ láwọn oríṣiríṣi mẹ́tọ́dù téèyàn lè gbà kàtẹ́rìhì ẹgẹ́ bí kéèyàn ọmọ ṣàlàyé tó lè dẹ́rù bà wọ́n níbẹ̀ bí òwe na náà ti fi hàn wá o lè kó éèdì wàhálà làwọn àgbẹ̀ éèdì ṣe lágbára tó oríṣiríṣi àrùn ló lè kó bí sìnà kéèyàn ọmọ jẹ́kẹ́lẹ́ yìí ọmọ sáà tí gbogbo gbà bá ọ ma bẹ̀rù ẹ̀ ọmọ kù kéke wọ́n tó bá dá bẹ́ẹ̀ kù kéke mọ̀ ẹ́ sì sìnà ẹ̀rọ yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí ara tọ́lọ̀ fi gbé àwọn àlàyé wọ̀nyí kalẹ̀ nìyẹn. bákan náà wàtẹ̀rìkì kéèyàn tó máa ṣàlàyé fún wa àǹfààní tí ń bẹ ń bi kéèyàn má ṣe sìnà kéèyàn sọ́ra ẹ̀. àwọn àǹfààní tí ń bẹ ń bi eléyìí náà ó pọ̀ tọ́ ẹ a sì mẹ́nu bà nínú ẹ̀ náà sọpọlọpọ àwọn àdìsí anabi náà sọ àtàtìrò nafsi alikẹbi eré tí ó nílá pàtó pọ̀ nú ẹ̀mí aláwùlá ẹ̀kálẹ̀ mìnàhàrìfì lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nú àwọn tí wù àárẹ̀ yìí ti dé bá tí wọ́n ti sẹ́ni kú bí ojú ọ̀nà ilé ìtọ́tọ́ fàbíyà òsínú kò tọ́rọ̀ wọlé amthal bákan náà bí àpèjúwe bí ká máa mú òwe àpèjúwe wá kàkà omi ìlú ti gẹ́gẹ́ bí àpèjúwe tá a sọ fún ti ìjọ olùtúnjó ní ìta àti kàfúnà wọn náà al eléyìí tó lọ sọ fún wa nínú suratul ankabut suratul shuara suratul hud àtàwọn suwari míì. bákan náà uslubu khissa àti ìgbé wọn gba ìpàtàn allati tashrahu àbábà yusuf eléyìí ti ń ṣàlàyé àmójúkúrò tá ànábì yusuf ní alayhi salatu wa salam indama rawadatu aziz èyí tí ọba alẹ́ mísírọ̀ tí wọ́n ta anabi yusuf fúngbà náà ìyàwó ọba náà tó jẹ́ kó lérò pé kí anabi yusuf ọba òun ní àṣepọ̀ eléyìí la wá bẹ̀rẹ̀ níjọ́ òní ìta ni a parí àlàyé ẹ̀ lẹ́nu tá a bá gbàgbé a ti bẹ̀rẹ̀ sísè àwọn àlàyé yìí fúnra wa níjọ́ òní yìí lóòótọ́ nínú súrátù Yusuf. àti ka bíi méjì sí mẹ́ta nínú a rí pé ọlọ́wọ́ bá ọlá ó pa ìtàn yẹn fún wa kémi àti rẹ ká lè bá akẹ́kọ̀ọ́ tó pọ̀ ni ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ Aya ẹlẹ́ẹ̀kẹtàlélógún a ti ṣàlàyé léyìí fúnra wa ń jọ́nà bí ìyàwó ọba yìí bó ṣe ní lérò wípé kí Yusuf ọba òun lásìkò kòránì sọ fún wa pé ìgbà tárábìnrin yìí tó ní lérò pé ká Ànábì Yusuf ọba òun lásìkò ẹ̀mí fẹ́ máa sọ fún ànábì Yusufu náà yìí pé nítòsọ ọ̀hún dà ìbọn pọtúlẹ́tì ni lámàjọ yà wá lẹ́nu ẹnna nafsala amáàrọ̀ bìsù ẹ̀mí máa ń pààyàn láti kẹ́yàn sá fún gbà mí o wọ́n lò ní lò ní gbà fún dákun má bàtẹ̀ mi jẹ́ ọlọ́run ọ̀fẹ́ ń ṣe tó ní ṣe yìí ẹni tó bá ti jù ẹ̀mí rẹ̀ lẹ̀ kó máa tẹ̀lé gbogbo tẹ́mi bá ti ń fẹ́ gbogbo wọn sábà ṣe fún ó ń tọ̀ wọ́n padà lọ sóko panu ni tẹ́mi lọ sẹ́lẹ̀yìn sẹ́lẹ̀yìn tí wọ́n náà tẹ̀lé bẹ́ẹ̀ ó rí pé bíjọ́ pàlàjà sì parun ni ìyẹn làbá kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n àbá fi ní wọn náà sọ́ka tí kò lè ìntàmílíwù sábà àlá òbí rọ̀dọ̀ ìwà ẹ̀ òyà ń fàtìmì bá ní wọn náà sùn ẹ̀mí tẹ̀rí yẹn kàkéfólì ó dà gẹ́gẹ́ bí ọmọ kékeré ti mú lọ ẹ̀ńtámínì ó ṣàpá àlà tẹ́ ẹ bá fọmọdé lẹ̀ kọ́ máa mú mú lọ hmm? ṣàpá àlà ó bẹ̀rẹ̀ dọ̀ yóò dàgbà lórí kóhun nífẹ̀ẹ́ ọmú yẹn náà ni o yóò sì máa mú lọ náà ni ṣùgbọ́n wàá ń tẹ́ tí mú tẹ́ ẹ bá gba ọmú lẹ́nu ẹ̀ yàǹfà tèmi yóò fi lẹ̀ bẹ́ẹ̀ bá sì gbà lẹ́nu ẹ̀ tọ́bẹ̀ dàgbà dáa tóbi dàgbà dáadáa yóò máa gbá bọ́ọ̀lù ọba ẹ̀dá púpọ̀ wa ọbẹ̀ tààrà lọ fún lé lọ́dọ̀ wọn yóò sì délé yóò mú torí pé yóò tì máa láà máa mú lọ bẹ́ẹ̀ náà ni. bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn bẹ́ẹ̀ mi bá ń ṣe abú àbó ti fẹ́ ṣe é tọ́ ọ bá ti jùlẹ̀ pé tọ́ ń tẹ̀lé ogun tọ́ bá ti fẹ́ ó rí i pé ń tọ́ fẹ́ òun náà àwọn tó bá ti kà á lẹ́nu ẹ̀kọ́ rárá eléyìí ọ̀dà àmọ́sí yóò gbà kò ní option yóò gbà bẹ́ẹ̀ ló fẹ́ ṣẹlẹ̀ sáà nẹ́bí Yusuf náà ìjọ náà ṣùgbọ́n nẹ́bí ọlọ́run ẹni tá à ń sọ ni wọn aburú lè ṣẹlẹ̀ sí ọlọ́run kàbí kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ tọ́lọ̀ fẹ́ káà náà kọ́ bí ni pé ká lè mọ̀ yí pé ẹ̀mí máa fẹ́ gbà yàn lérò kérò oríṣiríṣi ọ̀nà ni ó lè jẹ́ bí ọ̀rọ̀ obìnrin kan pàdé bẹ́ẹ̀ ọ̀rọ̀ tọkàn sọ náà ni ọkàn bẹ́ẹ̀ attract ẹ̀mí rẹ lẹ́mí rẹ sì sọ wọn ní ti pé ah náà rí i pé ń wá ọ nìyẹn ó ti fi rẹ̀ ẹlẹ̀ fún ọ wọ́n kà sáàtì sọ sí ó rí i pé ọ bọ̀ má tẹ̀lé tó wí má sọ sí torí bí kò sọ sí ó lè ṣeé ṣe lóòótọ́ bó ṣe wí yẹn náà kéṣù ó ti wà lẹ́mìí omi tọ̀hún náà lọ tẹ́lẹ̀ kò sọ sí bóun ló pé à èmi náà ti ń ṣẹ́jú sí yín ti pẹ́ ẹ̀yin lẹ̀ wọ́dọ̀ mi èṣù rí sẹ́sẹ̀ nìyẹn ṣùgbọ́n tó sọ ọmọ bẹ́ẹ̀ tí wò ó ti ẹ̀ wó bẹ́ẹ̀ títún pé ọtọ́ pé ẹ ti tẹ́ wọn lọ ẹ lápò ń pè mí bọ̀ wá tó o ti lọ mọ́ ẹ lọ́wọ́ o ti já ẹ̀mí òun níbi aburú yẹn nìyẹn ìwọ́n tí wọ́n ti sọ wọ́n pé ah, ṣe ìwọ náà ò wo sáìdì ẹ̀ ni n ti fún ọ fèsì bẹ́ẹ̀ lọ́fẹ́ rí njọ́ náà ṣùgbọ́n lọ́n fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni kò lè rí sẹ́yìn ẹ̀sìn lọ́dọ̀ ànábì Yusuf ànábì ọlọ́run ni lọ́lọ́run fi sọ fún wa yìí pé wà á má bì á abẹ́rẹ́ nìkan ọlọ́wà àrò àbúrhánà rọ̀bì kàdálíkà lẹ́nà sírìbà ní oṣù wàlfàṣà ìnáwó mi ní ìbáàdì náà mọ́kúlásì. ẹ̀rí níbi eléyìí ọlọ́ni àwọn ọlọ́wọ́n ọba awalabi ti ń jẹ́ ìdí ọ̀rọ̀ ha ẹ̀mí náà àbí ànábì Yusuf ń jọ náà làbí wá sẹ́rí èrò wípé bóyá yóò ṣéhun asẹ́rí ẹ̀kú lọ́dọ̀ rẹ̀ tó ń bá burú asẹ́rí aburú kó lọ́dọ̀ rẹ̀ ìbàjẹ́ asẹ́rí okó ìnú ẹ̀mí ẹ̀ àjò ṣe torí pẹ́rú tiwa tá a fọ̀ mọ́ ni àwọn náà la fọ̀ mọ́ Amẹ́ríkà. àtibọ́dọ̀ náà débi pé àwọn méjèèjì bá sáré sójú ọ̀nà anábì Yusuf lọ́kọ́kọ́ ń lọ arábìnrin tẹ̀lé lẹ́yìn anábì Yusuf bẹ́ẹ̀ sájáde nulẹ̀ Amẹ́ríkà títí wọn náà bá rí opportunity ń sọ́ọ̀sà wọn náà bí rẹ̀ léèrè kó o wo bí àárẹ̀ bí àárẹ̀ ẹnu ọkàn rẹ ti tó pé kó kó wá ti àárí opportunity yẹn sọ́ọ̀sà. wọ́n tọ́ ẹ pé gan orí gan ọlọ́ọ̀ká obìnrin olómi mẹ́lẹ́ obìnrin wa ká ọmọ ẹlẹ́kùn tilẹ̀kùn ẹ wò ká ẹ wà lẹ́bi ọlọ́run. bẹ̀lẹ́ ìwọ tó tún wá lọ kómi olómi kí la fẹ́ sọ olùkọ́ ẹ̀mí ti bàjẹ́ ó ti ń sìn dínga ọlọ́lá nàbí yusufu họ́ dẹ́nu ọ̀nà arábìnrin yìí gbáyà pàkọ́ dati kọ́ mi sọ omi ọba fa ẹ̀wù anabi yusuf ó fàyà lẹ́yìn wà alifaya ṣe yí aládàlíbà àwọn méjì bá pàdé ọkọ obìnrin yìí lẹ́nu ọ̀nà. kọ́lát pálámìnì yìí bẹ́ẹ̀ ti gbàdé ọkọ ẹ̀ lẹ́nu èsì tọ́pọ̀ ni pé mẹjásá wo ni àrọ̀ dàbí àlè ká sùn dákùn bá lè ẹni bá lọ́wọ́ báyàwó tó bá fẹ́ báyàwó rẹ̀ sùn ti pa kí yẹ kó o rí pé nǹkan tá a wá débi yìí nísìnyí tó tún wá yí ọ̀rọ̀ mẹ́mi lórí pé mi mo tún wá ká ọmọ ti pa ah subhanallah omi oṣù kọ́kọ́ bọ́lẹ̀ lójú yẹn kòròkòrò pé àtọ́lọ́mọ làbí táwa lọ́fẹ́ sùn tá lọ́fẹ́ láyẹ̀ ń bẹ̀ tá lọ́fẹ́ gbà yẹn lẹ̀ ṣùgbọ́n ẹja dúró déédéé tá a bá dúró déédéé ọlọ́run mọ̀ nàbáyọ tó gbìlà wa ibẹ̀ yẹn náà lòdodo ti jáde láti ọmọ náà wá ń jẹ́ òní wọ́n sá dúró déédéé òdodo òníṣàlẹ̀ yẹn má padà ṣẹlẹ̀ gbogbo àwọn ìrìn àjò tá ànábì Yusuf rìn yẹn kó lè bá àdébi tọ́lọ̀ ní yòde náà gbogbo èyí tó padà ṣẹlẹ̀ ẹ ẹgbẹ́ ó tẹ wá wá oore náà tẹ wá sòrò ṣe lásìkò tá a wáyé oore náà sòrò ṣe o ọba tó sòrò náà ṣe ti kéde ká wọ́n máa ṣe tiẹ̀ lọ gbogbo aburú tó bá lè jáde lẹ́yìn oore yẹn Ọlọ́run fẹ́ fi gbé wọ débi kan ni ẹ lọ lè wo gbogbo tó bá rí bẹ̀bẹ̀ kọ́dà wọ́n bá tún mú wọn mú lẹ̀ wọ́n ọ lọ́ọ́ pàdé oore kan lẹ́wọ̀n tó ń lọ wọ́n ni pé dáadáa kan lọ wá ṣe láburú kan fi ṣẹlẹ̀ sí ọmọ pé dáadáa kan ló tẹ̀yìn rẹ̀ bọ̀. ẹ̀rí nígbà wọn nígbà tárábìnrin yìí ó sọ̀rọ̀ ó là lẹ́ni tó bá fẹ́ báyàwó rẹ̀ sùn ti pa kí ló yẹ kó ṣe fún rí mo mọ̀ pé tẹ̀ bá máa tẹ̀sẹ̀ fún ilá ayus jana àwọn àdáàbòn àdéhùn nítorí yẹn ni ká lọ fi sẹ́wọ̀n òun náà ló mú béèrè gbọ̀rọ̀ òun náà lọ sáré fèsì ẹ̀wọ̀n lọ́yẹ kó kú sí ẹ̀wọ̀n lọ́yẹ kẹ́ lọ fi sí o àbí kẹ́ẹ̀bì ìyàtọ̀ lé ọ̀yẹ kẹ́ẹ̀bì jẹ́ subhanallah ẹ̀wọ̀ ọlọ́run ẹ̀wọ̀n náà ti gbé ìtàn tí yẹn bá gbọ́ dáadáa ẹ̀ máa rí ọ̀rọ̀ yẹn ti tún tù yìí ó lè má tó tó bọ́lọ̀ ti gbé kalẹ̀ gàtẹ́ yìí torí pé yẹn ẹ̀wọ̀n ló yẹ kó ẹ̀wọ̀n ló yẹ kó máa gbé pẹ̀sì yìí kẹ́ẹ̀fì àjẹ́ gbà gọ́mọ̀ ìgbé ìyàwó ọba òun gbèrò àti bá sábú subhanallah subhanallah. قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين Ànábì Yusuf ní ìyàrá wà dátínà nafsi à èmi òun náà lọ́kọ̀ àmì wọlé ti pa tí mo sì ní ìṣe tí mo fi ọdẹ nù wa èmi kọ́ obìnrin sọ sọ ọkùnrin tó rí ẹ̀ bá pé kéde wá ti kọ́kọ́ gbọ́dọ̀ náà lọ́sàrí ẹ̀rí àti lórí ìka torí pé ń já àkúfà sí kúmbì nábà yìí bàtà bàyánu tí kúránì sọ nìyẹn pàápàá jùlọ wọn tó níyàwó méjì bóòsì tí níyàwó méjì náà lórí àwọn ọmọ rẹ kì í sọmọ àká oṣolóbí ó lè wáyé wọn parọ́ mọ́ra wọn pé lábàá náà lè kéde ká ọ̀wọ́ sáré fún gbajú pa gbàtọ́ padà yára pé àà ìgbà mo parọ́ wọn ni o bó ṣe dá ìgbájú tó fún bó ṣe dá padà ó sì ti bùn gbájú ṣé pẹ̀lẹ́ lè ṣe déédéé gbájú tó fún wọn. ìyá ẹ̀kọ́ ni bóbìnrin yìí ti sọ̀rọ̀ ọkùnrin yìí gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ ó ń ronú lọ́wọ́ ànábì Yusuf náà sọ tiẹ̀ pé èmi kọ́ ọ̀ àwọn ni wọ́n fà mí wọlé ń tipá tí wọ́n lọ yá tí mo sì ní ìṣe ni mo fi hàn bọ́ta náà fi náà lè fi pàdé wa. bẹ́ẹ̀ ìtàn sọ fún wa yìí pé ọmọ kékeré kan ọmọ òkúńdó ẹ̀ríkà kùránì lọ sọ ilé ìfún abẹ́ rẹ̀ ọmọ náà wá ń sọ yìí pé wàṣẹ ìdáṣẹ́ ìdánmí ni àlè ha ó ní ẹlẹ́rìí kan bí kùránì ṣe fi wá ní ẹ̀sùn báwọn abẹ́tẹ̀ sí sàlàyé fún wa yìí pé ọmọ kékeré yìí ó ní nǹkan ẹ̀kọ́ mi sùn kó dà mí gbogbo tó bá lọ jẹ́sí pé ẹran wu ẹ̀wù yúsù ẹ̀wù rẹ̀ ya gbàtóbìnrin yẹn ń fà ẹ̀wù rẹ̀ ya ẹ lọ wò tó bá lọ jẹ́sí pé ẹ̀wù yẹn bá ya níwájú àsọdà kọ́ obìnrin yẹn ló sòrò báwo wà mí nà ẹ̀ àdìbì ajẹ́pọ̀ ìṣòro ló sòrò abẹ́rẹ́ ẹ̀wù ẹ̀wù rẹ̀ ń bá ẹ̀wù rẹ̀ ń ẹ mọ̀ pé ibi tí Yusuf ti fẹ́ bá a ṣe sì náà ti pa gómìnà yẹn ti ń fà á títí ń bá a jà lásán rẹ̀ fi já wájú. ṣùgbọ́n o wàyí kára kọ́míṣù mú dàmí ndóbó tó bá lọ jẹ́sí pé ẹ̀yìn lásán rẹ̀ bá ti ya fàkàdà bá ti wàá mí nà sọ̀rọ̀ nìkan obìnrin yẹn lò ó lọ parọ́ ma Yusuf ajẹ́ pé yusufu òdodo ni yusufu ń sọ yusufu èso ń sì ná yusufu èsì ń ṣe òkúrọ́ òdodo ni yusufu ń sọ. pàlámà rọ́wá kọ́ mi sọ o ìgbà tí wọ́n wọ ẹ̀wù ànábì yusufu kó dàbí ìdúmórí ẹ̀yìn ló ti ya kọ́lá iná omi nǹkan ìdúkọ̀ọ́nà iná káyidakọ̀ọ́nà àríyìn ọkùnrin wọn ni aa ẹnna o mẹnka yìí di kóńdà ọba alẹ sọ̀rọ̀ yẹn ọba ni eh, ẹ ẹyẹ obìnrin ẹgbẹ tèdè nínú ẹyẹ ètò obìnrin lélẹyìí o hmm? dájúdájú eléyìí tó dánwò yìí a ah, nínú ẹyìn nínú ètò ẹyẹ obìnrin lélẹyìí ẹ wo sí ó sì ti yí ma yí ma lórí rẹ ẹ bẹ́ẹ̀ nìkan a ah, ọba ni ẹnna kẹyìí dàkún nàá dé ètò yìí mà tóbi pọ̀. gbogbo nǹkan ti ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yẹn ni ti ń bẹ lábẹ́ ọ̀rọ̀ ni wípé ọba ti ronú wípé kó má lọ jẹ́ sí wípé ọlọ́run bá ní kẹ́nìkan jẹ́rìí bíi ọba tó bá ní kán bẹ́ẹ̀rì rẹ̀ dànù wọ́n bẹ́ẹ̀rì dànù náà ni wọ́n pa nìyẹn òun sì pààyàn lórí kẹ́ni lórí ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ gbogbo wọn tí o gbogbo wọtọ wà nípò pé kó o lù àṣẹ bẹ̀rẹ̀ látòrí inú ilé rẹ ìta sọ̀rọ̀ ẹ̀ka ọ̀nà lórí àwọn ọmọ rẹ méjì tó kàn sáré ní sọ́wọ́ abẹ́jọ́ sùn ìwé dáàdì mi ẹ wo kíni wọ́n ṣe nàbí ọ̀ sáré bẹ́ẹ̀ lẹ́jọ́ wọ́n sáré bẹ́ẹ̀ bá torí pọ́nà lórí pọ́nmi lè wáyé kó ṣe wípé kìí ṣe wípé torí pọ́nà lọ fẹ́ nà sí kápẹ́ yé torí pọ́nà ti ń bọ́ ọmọ yẹn wí tẹ́lẹ̀ kọ̀ gbọ́ ó lè jẹ́ gbà sí yẹn pòròpọ̀rọ̀ ń yé wa o ti ń bá a wí tẹ́lẹ̀ kò gbọ́ ṣùgbọ́n torí kó mẹ́jọ rẹ̀ wá ó wá fẹjọ́ sùn ó nà ń tọba nà lórí yẹn ọmọ àwọn lè má jẹ̀bi o tọba sì wá di dáadáa àbí tọba àwọn àdájọ́ ẹ̀ ló kù àbí wọn tó níyàwó méjì tó ẹ̀kọ́ kan lọ́kọ́ nínú àwọn méjì tó rojọ́ mọ́ ìyáálé rẹ̀ ó rojọ́ máa pè láti gbàtẹ́ ti sílé ni wọ́n sáà ń fi ajẹ́ mi ni wọ́n sáà ń bú mi gbogbo ebú ara wọn fi bú mi ọ̀ bọ́tẹ́nu ìyálé ọ̀sán kó pàbí wáyà àbí ọmọ sí yíyan ìyálé lónìí inú àbí ìyálé náà sì lọ́wọ́ abọ́ ni ní kékeré kékeré kékeré tẹ́ gbé o láti gbà ti dé wàhálà ti dé o gbogbo bábá yìí ni àwọn báyìí ni wọ́n sá rẹ̀ jọ ọmọ bámú ìwọ náà bá wò pé àṣàgbákò ah, lọ́lọ́ àṣàgbákò lọ́lọ́ fà wọlé bẹ́ẹ̀ sì ni òun ló hu ète wípé káwọn sábà pé méjì gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀kọ́ ni ó fi dórí gbogbo kò tó ń kálukú náà bá mú lọ́wọ́ tó ti ń jẹ́ adarí tó o bá wádìí ọ̀rọ̀ fínífíní tó o ṣègbésẹ̀ kọ́mọ́ àpàdà jẹ̀bi o ẹ̀kọ́ lélẹ́yìn ìyẹn ní gbogbo nǹkan àwọn báwọn tẹ̀sí nínú nǹkan yẹn ni ọba gbàtọ́rọ̀ wa níyà tó náà wà kòdòdò lọ rẹ ah ẹ yóò bẹ nínú àkàìdà kún náà rí ètè yín mà tóbi ètè yín tóbi o ọba wa ni tọ Yusuf arìnrìn àní àdá wàsẹ̀kì bírí ìlì dẹ́mbík ìhìn nàkìkan tèmínà lọ. wọ́n gbójú kò ń bi eléyìí má wò bẹ̀ mọ́ gbàgbé gbàgbé tó ṣe yẹn kà á sí bíbà tí ò ṣe kankan fún ọ. tọ́ ilé ìyàwó ọba ilé ìyàwó mi wà steeti pírìlì dẹ́mbí èyí tó ṣe yìí wẹ̀sẹ̀ ni o lọ́tọ́ra àforíjì tó ṣe yìí dà o ntọ́ òwúwà yìí ṣe wà o torí pé iná kíkún ti mi nàlẹ́ xɔ tìyí àṣìṣe ńlá pátágbá lélẹ̀ ìtòsí ó ti wà ń kan ó ti wà ń nù ọ̀kan nù àwọn aláṣẹ. a ah! ẹni nígbà tọrọ yìí wá dé tọrọ yìí rí báyìí obìnrin yìí náà wàá gbádùn mọ́ a ah! jojúmọ́ ní sẹ́yìn yíṣu wù lulẹ̀ kọ̀ wá gbádùn mọ́ etí ti tó kún gbòòrò òun ni èyí tọrọ fẹ́ kà fún ẹnu ayé ẹ̀ lé wa kọ́ ọ́ láti ní sùwọ́tàn. الجنة امرأة العزيز تراود فتاها عن نفسي قد شغفها حبا إنا لنراها في ضلال مبين ọlọ́ni ní sùwà tó ń fẹ́lẹ́ madina àwọn obìnrin nínú òlù kìí ṣe madina yẹtìrìbà àwọn gbàlérò madina bẹ̀yẹ ni wípé àwọn obìnrin nínú òlù mísírọ̀ ń gbà náà. Hmm. ọba dọ̀rọ̀ tí wọ́n sọ káàkiri láàrin ara wọn bí wọ́n bá jòkó ní méjì bí wọ́n bá jòkó ní mẹ́ta ní tí wọ́n máa sọ ní wípé ìmùràtúlẹ̀ aziz tùrọ́wì ìlú fàtà àá abẹ́rẹ́ rí ọba dídí ìyàwó ọba tó wá jẹ́ sípò ọmọ ọ̀dọ́ wọn ọmọ ọ̀dọ́ lọ́wọ́ àwù ọmọ ọ̀dọ́ ní bá bá sàṣepọ̀ ọmọ ọ̀dọ́ lọ́wọ́ pọ̀ sí kódà ọlọ́mọ àti dáadáa fọkàn náà àbá wa wọn ti gbàdá ń kọ́ àti ẹ̀sìn ìlú ayá yìí lọ́wọ́ lé kéwúndọ́ kan wọn bá tún sọ ọdún rẹ pé ìtàwọn obìnrin fi kọrin wọn ní ìmúratù azizi tùrọ̀wìlú fàdáhà ìmúratù azizi tùrọ̀wìlú fàdáhà ọlọ́mọ àti dáadáa fún àbá wa náà ṣe Abdulwahid Waliyullah gbogbo táwa bá ti mú ìmọ̀ àmì sáláì mọ́mọ́ rántí wọn bí a bá ti ń débẹ̀ ọlọ́mọ sábà wa san wọlé sùn lórí o ó ní àwọn obìnrin bẹ̀rẹ̀ sí sọ káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí sọ ń gbòòrò á ah, ojú wa ti obìnrin náà náà wà lè jọ jáde á ah, ìdójútì lélẹ́yìn níta fẹ́ ṣe àtúnṣe ó tó di ìdójútì torí ọlọ́run tó bá yẹ pé tá a tẹ̀ fẹ́ ṣe bá bọ́ sí abárí ìhùn ṣe báyà bá ń sọ káàkiri kò ní tí a lójú púpọ̀ á ah, kó láwàá sí báyìí o ọlọ́ni àwọn obìnrin ìlú Madina wọn náà lù wọ́n bẹ̀rẹ̀ sí sọ káàkiri pé ìyàwó ọba ó fẹ́ bá Yusuf òun ló fẹ́ bọ́ọ̀sì Yusuf láti kọ́kọ́ bá òun lásìkò kọ́díṣàgáfà òun bá ọlọ́ọ̀ni pàápàá òun ló ṣàdédé ṣe bẹ́ẹ̀ o ìfẹ́ ló kò lójú o Amẹ́ríkà ìfẹ́ yẹn pọ̀ ọjọ́ ojú ẹ̀ tẹ́bá ní ṣàgáf ìfẹ́ yẹn tó lágbára ju ó bẹ̀rẹ̀ lágbára ju ikú lọ ìfẹ́ yẹn pọ̀ kò rí mú mára má tó fi jẹ́ pé ìyàwó ọba kọ́ ẹ pọ́ mọ́ ọ̀dọ̀ ẹni pé nǹkan yẹn ti takora wọn ìfẹ́ yẹn ti yí làákà yẹ padà kò jẹ́ ó ronú lẹ́bù tó ń wà sí ọmọ ọ̀dọ̀ má. látara eléyìí ọlọ́ni nàlá nàrọ̀ àbídọ̀lá lè mú bí àwọn obìnrin ló ń sọ̀rọ̀ yẹn iná láàárọ̀ yìí ni wípé fi ìdọ̀la lè mú mi a ah, ànú ńlá pátá gbà lè ọ̀rọ̀ tó ìwà tó wù yọ̀ bá la ka yìí ká kó mọ ọ̀dọ̀ àá eléyìí ọ̀bá la ka yìí ọlọ́ni fọlọ́mà sẹ́mi àti bímọ́kiri ìnà àrísàlátì ilé ìnà wà á tẹ́lẹ̀ tí làwọn ọ̀nà mùtákà á. òun pàpè jẹ ìyàwó ọba ni àwọn èèyàn náà dàn pé wọn kò ní pé èèyàn sí irúbẹ yẹn káwọn èèyàn máa di dẹ lọlé lè yọ káwọn òtún pa kólíbàgì náà pé ìyàwó ọba àti ilẹ̀ làwọn ti fẹ́ràn orúkọ bẹ́ẹ̀ bákan náà ó sì wà nù sísẹ àwọn lárúbáwá náà ṣáájú ó wà nù sísẹ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ọba ìwà òkú kí ló ń ṣe o ọwọ́ ara ni tí wọ́n kó ń pàpè jẹ wà á tẹ̀lé tí làwọn náà mọ̀ tẹ́kẹ̀ án kódà àwọn àbá àtẹ̀sí wọn lọ tọ́jú bíi pílò àwọn nǹkan bíi pílò àwọn nǹkan ní ká pẹ́ bẹ́yà bíi tírè ṣùgbọ́n mùtákà ayẹn bẹ́ẹ̀ ni pé nǹkan tó yẹ pé wọ́n tún wọ́n jòkó lẹ̀ bíi téèpù tí wọ́n gbára lé àbí ká pé bíi pílò tí wọ́n lè gbára lé gbogbo ẹ̀ lọ́tọ́jú kalẹ̀ fún wọn mẹ́ tí wọ́n rí bíi fara tì dáadáa bó ṣe wù wọ́n. ìgbà tí wọ́n dé ẹ wo Qur'an kọ̀ wá sọ yìí pípa àwọn yẹn ti wà lábẹ́ ọ̀rọ̀ pé wà á tàt kúlà wá ìdá tí mímú nà sí kíná nígbà wọ́n dé ló ti wá ọ̀bẹ kọ̀ọ̀kan ó ti wá kalẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa wàkọ́ láti jáde yìí ó ti wá gbé àwọn sìkínà yẹn yẹn. wọn lóun lọ wà níbi abọ́ tírì oúnjẹ tó fi pàpè jẹ fún ẹnì kọ̀ọ̀kan wa àbá àga máa tún pé ní ilá ló gbé fún ẹgbẹ́ kárẹ́ ṣùgbọ́n àbá àtẹ̀sí lè tó wọlé jù ní pé ilá kẹrẹ́wẹ́ ilá kẹrẹ́wẹ́ gbé fún wọn sí ládàá àgbọn báwọn rẹ ètò ń pè wọ́n sí oúnjẹ náà ni ọ̀bẹ tí wọ́n máa fi gé àwọn oúnjẹ àwọn oríṣiríṣi ẹran tó dùn tí wọ́n tọ́jú kalẹ̀ fún wa ọ tọ́jú ọ̀bẹ àtẹran tí wọ́n gé oúnjẹ tí wọ́n máa gé jẹ ọwọ́ anitọ̀ ọ̀yá wọn kálukú ọmọ jẹun lọ ọ̀kan aláti ọ̀yá ẹ̀yin dùngárì ó kúrú jẹ àlè ìnà ọ̀yá ẹ̀mú yusuf jáde yusuf yá jáde jáde sí wọn kí wọ́n rí ọ wọ́n á ní kí yusuf ọkọjá lọ láàrin wọn ti gé wọn jẹun lọ bàlá márùn ayé náà wò ọlọ́nìgbà wọn rí yusuf àkọ́bárùn náà wò gbogbo wọn pariwo pé ẹ́ẹ́. èèyàn lélẹ́yìí ọkọtọ tó aná di ìyàwó nà sí kí àwọn sí wọn lọ́wọ́ pẹ̀lú ọbẹ̀ tó ń lọ oúnjẹ lá ni wọ́n máa gé lókù tí gé wọn pé àwọn ti ń gé Yusuf ni ń wò rántí. bàbáwò náà aṣọ àlèlà eléyìí ẹ irú irú ẹ̀ màwọn eléyìí tí ní aṣọ àlèlà rí nǹkan tó yà máa dà báṣarọ̀ à eléyìí sẹ́yìn eléyìí ò gbọ́dọ̀ jẹ́yàn kí ni wọ́n rí lára ẹ̀ ẹwà yìí pọ̀ ṣé fíìmù eléyìí tí wọ́n ṣe yusuf wa gbọ́dọ̀ wá rí báwọn ká máa kọ́ rẹ̀ wá èyí ń wá rẹ̀ wá yusuf èyí wọ̀nyí ò sì kọ́kọ́lẹ́kọ́ jọ yusuf lẹ́lẹ́ kìí ṣe yusuf ẹ báwọn ọmọ òyìnbó kan ni wọ́n kà ṣe yẹn yusuf wa wá rí báwọn nítorí wa ẹwà ń dà lára ẹwà ń dà lára lẹ́yìn tó ṣe yìí ńgbà wọn rí wọn pariwo pé ṣé èèyàn sí léyìí sá eléyìí ò lè gé èèyàn o ńlá mọ́làkùn kẹrìmù màláìkà lè yọ jẹ subhanallah ẹ̀mí ọ̀pá náà màláìkà kan lásán tó kọ́ pẹ̀lú màláìkà kan tó pọ̀ tó pálí lọ́tọ̀ tó wà special lọ́tọ̀ tó ni subhanallah tọ́ ńgbà tí yusuf kọjá lọ́dọ̀ wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí gé ọwọ́ bọ́ọ̀lẹ̀ tán tí wọ́n bẹ̀rẹ̀ sí kálukú bẹ̀rẹ̀ sí sọ tiẹ̀ ńgbà yusuf wọlé kálukú wa máa ń tọ́wọ̀n àtẹ̀tìkìrà lọ àtẹ̀tìkìrà lọ. قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسي فاستعصم ولئن لم يفعل ما آمره ولئن ẹ sì ń bú mi ẹ rò pé gbogbo gbogbo ọgbọ́n tẹ̀ wí tẹ́ ẹ ti sọ mí ẹbí bọ̀rọ̀ mi dání pé mo rà tó àṣìṣì tùrọ́wì lù bàtà gbogbo ẹ̀ ló ti dé ti gbọ̀ mí ṣebọ́ kẹ̀ kọjá wá ju ti yín lásán lẹ gíra yín lọ́wọ́ mọ́lẹ̀ kí lẹ bẹ́ kémi rẹ̀ tá a jọ ń sùn tá a jọ ń jí kí lẹ ká ṣe. jojúmọ́ lèmi ń rí èmi ń rí kọjá lọ́dọ̀ mi jojúmọ́ ẹ̀yin kàn kọjá wájú yín lásán lẹ dé kàbọ́lẹ̀ yìí ajẹ́pẹ́tẹ́ ẹ bá dá wà lẹ́yìn nìkan ntẹ́ ṣe é ju ntẹ́mi gan ṣe lọ ẹ bẹ́ẹ̀ mi pé mo ṣàyẹ̀dá ntẹ́ ń bú mi lé lórí rẹ̀ rí wò ntẹ́ mi sí òun lẹ́yìn náà rí yìí o ló bá lóbi jẹ́sí wípé téèyàn kan bá ṣe nǹkan inú àṣìṣe tó bá wáyé lọ́dọ̀ ẹnìkan ká yọ̀ níwọ̀n ẹ̀kọ́ nìyí wọn náà torí pé tí wọn náà bá sì bọ́ọ̀lù síbi nǹkan yẹn ó ṣeéṣe kí wọn náà mọ̀ mórí bọ́ńbẹ́ o. mo ní experience kan nígbà tá a fi wà ní ilé ẹ̀kọ́ ní Niger ọ̀rẹ́ mi kan ọlọ́mọ àti dáadáa fún ọmọ bàbá wa bàbá Salaudeen lẹ́dẹ̀ bàbá tó ní ilé kéwú Islamic lẹ́dẹ̀ ajabdulwahid Salaudeen ọmọ bàbá gangan àjọ lọ nìjẹ́ ni ìlú kan wá ń bẹ tá a ti máa lọ ra ń jẹ ìlú yẹn bí ìgbèríko ni tó súnmọ́ kámpọ́sì wa máa ń pe ìlú yẹn ní ṣáì pàtí wá débẹ̀ mo sì mọ pọ́dẹ̀ mi yìí mọ́ ìlú sáà ó lè ó lè sọ̀rọ̀ dáadáa tó bá wá débì kan tó bá sọ̀rọ̀ ló lè gbàgbé tó bá wá ó lè gbàgbé ẹ̀ síbẹ̀ ìwọ́n bá wí lójú ọ̀nà yìí pé sọ ọmọ pé o lè gbàgbé ara rẹ lẹ̀ ìbá wí ọ̀nà pé ọmọ pé o lè gbàgbé ara rẹ kọ́ ya sọ́ra rẹ òun tó mú lọ́wọ́ nǹkan ọ̀dà yìí pé ìwé tẹ́sì ló mú lọ́wọ́ tí ń ka ní tẹ́sì ọwọ́ mú ìwé tẹ́sì ló tún mú lọ́wọ́ tó wọ́n tó lè gbàgbé ara rẹ musa wa mú lójú ọ̀nà gbàtà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọba ní ọ̀dà ẹ bá ń gbà lọ́wọ́ ọba gbé fún mi wọ́n tẹ́ ìgbàgbé ara yìí wọ́tọ̀ mẹ́nìkan kóhun ló lè gbàgbé ara ẹ̀ adọ́jà mi tá a ti rajà ibi tá a ti rajà ni mo gbàgbé ìwé sí subhanallah yọta wi mo fẹ́ lè sọ ẹkú adélé adélé ìrìn ìbẹ̀sìn ní ìrìn bí táà ń sọ yìí àìsábà rí mọ́tò gbogbo ọ̀nà gbogbo báyìí lágbà kọjá mẹ́ ìrìn ibẹ̀ máa tó nǹkan bí ìrìn one hour tábìrin nìyẹn gbèsè ah, ayé ọmọ skul ọmọ skul yìí gbèsè ayé ọmọ akẹ́kọ̀ọ́ yìí ẹ̀ẹ́dùn wa inú yóò tún wa dùn tẹ́tùn wa tẹ́ pọ̀ tẹ́mọ̀ rẹ̀ rí lọ tẹ́tùn wa rojọ́ lọ. adélé báyìí ìwé ẹ̀mí ẹ̀ka tẹ́ ẹ mọ́ná subhanallah èyí tí ẹ̀ lè sọ pé ibi tó wà rèé ó ti wá rẹ̀ rà àdìrẹ́mọ́jọ́ ó ti láàárọ̀ tó ti fi ra yìí agbá ọjà lọ ni ọjọ́ ọjà wọn sì ní kí èsì ojúmọ́ wọn nájà tá à ń sọ yìí bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ajọ́ márùn-ún márùn-ún àbíkọ́ jẹ́ bíi bẹ́ẹ̀ ajọ́ márùn-ún márùn-ún àbọ̀sẹ̀sẹ̀ tì bá gbàgbé wọn sì máa ń nà nìyẹn mo sábà ti padà pé mi friday làwọn sábà máa ń lọ mo ò sí sọ́ọ̀bù gbogbo bí tá rajà tá a béèrè pé sí sọ́ọ̀bù ah mo fẹ́ lè sùn ẹkún ibẹ̀ wọn ti ní ẹ̀sìpírẹ́sì wípé tí nǹkan bá ṣẹlẹ̀ sí ìyàn náà rọra yọ̀ ọ́ sì rọra bá wí níwọ̀n ibi tó bá ti láṣìṣe ń fún un ní correction o ibi tó ti láṣìṣe tó ti gbọ́n kọ́ wáyé pé èèyàn ọlọ́run àbí yọ pé tó bá ṣe àwa mo jẹ́rìí ara mi wíwọ́n ọ̀hún dàtí ló ń jẹ́rìí ara rẹ. àbá wa ní pẹ́kí mo kó bàrá ni mo yá òkú lọ́wọ́ kọ́nà ni o tọba kó lọ́wọ́ kọ́nà ó ẹ rọlùra yín dáadáa tó sùúrù rẹ̀ tó ò ní lè dìde ó lè yá kankan ẹ̀kọ́ lélẹ́yìí náà eléyìí wàá túmọ̀ sí pé à ń sọ yín pé kéèyàn wọn bí dìbẹ́dà ti máa ṣàbùkù ṣùgbọ́n à ń sọ fúnra ni pé tẹ́nìkan bá ṣàṣìṣe káyọ̀ níwọ̀n torí pé wọn náà lè ṣèṣì fọ́ọ̀lù sínú ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà kan àbí lọ́nà míì kọ́ndíṣàn kan lè gbé ọ ṣe nǹkan yẹn lọ́nà míì tó kọ́dà ó ṣe gan inú rẹ̀ ò ní dùn sí bó ó sì ṣe gba alhamdulilá ọjọ́ kẹjọ la tó padà rí wéwu àfi tó padà wá wọn níta tí wọn arajà kan ní wọn ah, asáwà débẹ̀ òun náà ti fi ń wá wa káàkiri pé kódà ìpá yìí tẹ ẹrajà ń bì subhanallah àti wá kí a mọ̀ pé mi la gbàgbé ẹ̀sìn tó àdúgbò lọ́dọ̀ lọ. arábìnrin wa sọ pé tẹ́ ẹ̀ mú mi sílẹ̀ yìí o wàlàkọ́dọ́wọ́tò wa náà sí ẹ̀ parọ́ lóòótọ́ nítẹ̀sí gbọ́n bẹ́ẹ̀ náà lórí èmi fúnra mi èmi ni mo tilẹ̀kùn máa tí mo fẹ́ kọ́ bá mi lásìkò ń tipa ojú wa gbogbo wọn wà lámẹ́lẹ̀ ṣùgbọ́n tí mo torí ẹ̀ ṣe ò lẹ́yìn náà rí yo tẹ̀mọ́dọ̀ kọ́ àbẹ̀yà ẹ̀yìn kọjá lọ́dọ̀ yìí lásán lẹ́fẹ́ gé ọwọ́ bọ́lẹ̀ yìí níta ìbú mi sínú o pásítà sọmà ó sì lóhùn òsè ìsítà sọmà ó lóhùn òsè ọlọ́run dáàbò bò ó wàhálà ńlá mi yẹ fún alimá amúrù tí ò bá sì ṣe tí mo ní ó ṣe wù hmm. láì sì jàǹdà nà yọ lẹ́wọ̀n o yóò lọ ẹ̀wọ̀n ètí mo ní ó ṣe wù tí ò bá ṣe yọ lẹ́wọ̀n o kọ́lá wàhálà yà kú ńná mi nà sọ gírí yóò déyàn yẹ̀yẹ́ pátápátá ni ètí mo ní ó ṣe wù à ìfẹ́ rẹ ti ìmọ̀ tí ń ṣe ni bẹ́ẹ̀ dà lọ́pọ̀lọ́ rú àbí kó ṣe tí mo ní ó ṣe wù bí ò bá ṣe yọ lẹ́wọ̀n o alábìyí sùn wà bẹ̀ lọ́wọ́. قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم lẹ́yìn eléyìí ọlọ́run ànábì yusuf wà bẹ̀rẹ̀ ọlọ́run ànábì yusuf bẹ̀ wọ́n lọ́wọ́. anábì yusuf ní rọ́bì sígìrò àhábò iléyà ile ya ẹ̀ẹ́dì òun ní ilé yìí à ìrì ọlọ́run kọ́dà kí n sì lọ ẹ̀wọ̀n à kọ́dà kí n sì lọ ẹ bá anábì ọlọ́run sì pọ̀ bí àsìná ẹ̀rì mìíràn pé ẹ gbogbo ẹsikúùsì tẹ́lẹ̀ máa ń wá náà nìyẹn bá pa àwọn tí wọn bá kọ́ máa rògbò yẹn kéèyàn máa wà lẹ́wọ̀n náà ni wọ́n rògbò alẹ́ Yusuf náà alẹ́ Yusuf sì lẹ̀wọ̀n wọ́n lẹ́wọ̀n pé òun kò wọ́n ti sìn náà lọ kétó ni gbogbo ẹtí kúta lẹ́nu ọmọ wa náà níbi iṣẹ́ wa ọba ṣe sì dọ́bẹ̀ yá o lè rí promotion o promotion tó padà já wálẹ̀ torí sìnà ṣebí sìnà ló fi rí promotion ọ̀ padà tó já wálẹ̀ pápá jùlọ àwọn obì ọ̀pọ̀lọpọ̀ àwọn obì tó wà ní sẹ́kítọ̀ ru àwọn èèyàn bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀gá lọ́gá yẹn wọ́n ti kì wọ́n ti wọ́n ti payá wọ́n ti payé wọn jẹ́ torí pé kíni wọ́n wá promotion lẹ́nu sẹ́ lọ́dọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́ ìjọba pọ́ńpì ń serí nìyẹn lò torí pé wọ́n wá promotion lẹ́nu sẹ́ wọ́n sì ti fi gbogbo gbèsè ayé wọ́n ti bàjẹ́ àwọn wọ́n ti bàjẹ́ fún wọn. ẹ̀kọ́ ni látara anábì yusufu anábì yusufu ó fi pé kóhùn ó jìyà kóhùn ó lẹ́wọ̀n ẹ̀yin náà mọ̀ bọ́dọ̀ ẹ̀wọ̀n ṣe rí ẹ dàpọ̀ ṣé ẹ̀wọ̀n ṣe lè gbádùn èyí tó ní wọ́n á ṣe ń ṣe ń gbádùn ara dún ni àlólòwọ̀n ọ̀fẹ́ gbádùn ara tó jẹ pé ẹ̀yà ti bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀la ó ju tẹ̀wọ̀n gan lọ adábí yusuf mọ̀ pé ìyá ti kéèyàn ó ṣe sìnà ìyá rẹ̀ ju ẹ̀wọ̀n táyé lọ ìdí mẹ́fẹ́ nìyẹn ó kọ̀ǹpìà rẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọ̀mà tó bá ní wọ́n mẹ́lòmí lẹ̀wọ̀n bá ní wọ́n ṣe nǹkan tó bá lẹ̀wọ̀n nísìn láyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn oníbẹ̀ẹ́sẹ̀ kẹsẹ̀ pẹ́ lómi náà ò lè ṣe nǹkan mi ṣùgbọ́n ẹ̀rù pé e ní ẹ̀ bá ṣe yọ lẹ́wọ̀n kò jí ó ṣe nígbà táwa ń bẹ̀rù ẹ̀wọ̀n tayé tá bẹ̀rù ẹ̀wọ̀n tọ̀run kẹ́kọ̀ọ́ bí àrẹ̀ síra wọn ẹ̀wọ̀n tayé nígbà pátápátá wa ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wọn gbére tó o bá kú òní sọ́sí lẹ́wọ̀n ó gbẹ kó mẹ́ ṣùgbọ́n tọ̀hún ò ní kú mọ́ àkọ́kọ́ nìyẹn kò wá sírù ìyà lè jẹ láyé tó lè ṣe déédéé ìyà tọ̀hún tà sọ yìí. nírú ẹ̀wọ̀n tó kí wọ́n làwọn èèyàn kún ronú sí tún ọmọ yàtọ̀ tó bẹ láàrin méjèèjì anabi yusuf òun kàn pí àrẹ síra ó jẹ́ ká mọ̀ yìí pé àníṣe àsíjínú àábù ìlẹ́yà mímá tẹ̀dìbú nà ilé kó wọ́n lẹ́wọ̀n mímá yẹ̀dìbú nà ilé kó wọ́n lẹ́wọ̀n ọmọ mà kó wọ́n wá ṣe sì lọ tẹ̀sílẹ̀ wà á ìdáhùn náà. asubu ilẹ̀ iná ààbò mi nàlẹ̀ jà ìlì tí ìdọ̀ ọlọ́run ọba tó ọba gbàdúrà mi lórí eléyìí kọ́ sẹ́rí aburú yìí kú lọ́dọ̀ mi téèyàn kú wọn lọ sàánù mi ni èèyàn náà fẹ́ẹ́ ṣe é téèyàn bá sì fi lè ṣerú nǹkan bẹ́ẹ̀ èèyàn náà ti wà nù aláìmọ̀ká nìyẹn abẹ́ nìkan ajẹ́ kó sìnà gbogbo àwọn sìnà aláìmọ̀ká ní ṣe sìnà torí pé tó wọn ò àwọn ọlọ́run ọba pàṣẹjà abala wọn rọ́pò ọlọ́run ọba wá gbàdúrà Yusufu pàṣọra bá ní òkè ìdáhùn náà ó wá sẹ́rí ètè aburú wọn yìí ó sẹ́rí òkú ọlọ́dọ̀ Yusufu innahu as-sami'ul 'alim torí pọ́nà wọn bá ìwọ̀n ọba ti ń gbọ́rọ̀ ìwọ̀n ọba tó sì ní mímọ́ lórí gbogbo ti ń jẹ́ ìtùgbàsẹ̀ ayé ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run bíi tí a náà nínú àlàyé nípa ìtàn Yusufu eléyìí náà tó tọ́ ọ̀kọ̀ọ̀kan wa táàtún lè fi kẹ́kọ̀ọ́ láti lè fi tún etí ń bẹ nú ẹ̀mí tó kù díẹ̀ káàtó tí ń mú ọ ṣe ròyìnròyìn lórí ìwà sìnà àbí tó yẹ kọ́pọ̀lọpọ̀ ó ti jìn sínú ìwà sìnà anábì Yusuf rọpò tó ní ti tójú tiẹ̀ lọ anábì Yusuf ọ̀sẹ̀ nílọlé olóògùn kan yìí pé ah obìnrin yẹn kò sọ́kún tó fẹ́ dá sí bàbá ẹ bá mi ṣe é àbí àbá ẹ bá mi wá nǹkan tá a ṣe sí à ìyẹn gbọ́dọ̀ jẹ mẹ ànábì Yusuf ẹsẹ dààmú ààrẹ àló tilẹ̀kùn máa torí ìdílé ànábì Yusuf ò sì ṣe torí kẹ́nẹ́ torí wípé ànábì Yusuf máa ìyà tí ń bẹ́ ń bi sìnà ìyà sìnà ju ẹ̀wọ̀n táyé lọ abẹ́ nìkan bọ́kàlùkù náà bá gbàgbọ́ yẹ lẹ́yìn ó yẹ sìnà kọ́ báyàn. والحوار الممكن كإواره صلى الله عليه وسلم للذي جاء يستأذنه في الزنا bákan náà kéèyàn máa pèèyàn kalẹ̀ kẹjọ máa ṣàlàyé fúnra yín pé tí wọ́n náà máa pè sí náà báyìí àwọn abutu yẹn báyìí gbogbo àwọn experience yẹn náà ti ní kéèyàn máa bá a sọ̀rọ̀ gbogbo àwọn kàtí máa ń mú séwọ̀n yẹn kéèyàn máa béèrè àwọn béèrè lọ́wọ́ ẹ̀ kéèyàn máa fa àwọn abutu rẹ̀ jáde fún un gẹ́gẹ́ bí irú eléyìí tó ṣẹlẹ̀ tọ́lọ́kùnrin kan lọ́ọ́ arákùnrin náà lọ́ọ́ lè bá anabi ń sì ń béèrè lọ́wọ́ ànábì ó wá gbà ka lọ́wọ́ ànábì káànábì òtẹ̀ sì náà yìí owó ríra àwọn ohun dúró káànábì gbogbo nǹkan yòókù pátá òun ò ní gbogbo aburú òun ò ní jalè òun ò ní parọ́ òun ò ní mutí ṣùgbọ́n káànábì ọ̀sà sì ná dákun sáyọ̀ǹda kóun sì sì ná ní ọ̀dà tó so o lè gbà kẹ́nìkan náà ọmọ ọba lásìkò kọ́ ọmọ ọba sì sìnà kọ́ ọmọ ọba yọ̀ǹda aa ah, mi lè gbà wọ́n ìyàwó rẹ̀ ń so o lè gbà káwá yà wò ah ẹni wọ́n gbọ́dọ̀ débẹ̀ ìyá tó bí ọdún kọ́ ọbọ̀bìnrin lòun náà so o lè gbà kẹ́nìkan ọmọ yàrá rẹ̀ sìnà ah ànábì kò ṣeé ṣe bàtà ànábì sọ ìgbó wa ẹlẹ́wọ̀n náà lọ́wọ́ abẹ tí wọn náà máa gbá àti wọn náà bá ṣe sìnà ìyá ẹnìkan làwọn náà ọmọbìnrin ẹnìkan làwọn náà ìyàwó ẹnìkan làwọn náà jẹ ẹ wo ẹ wo gbẹkalẹ ọ̀rọ̀ alẹbi sallallahu alaihi wasallam kẹyìn kó kálukú ní òrùn sí o nígbà kẹnìkan bọ ọmọ rẹ bẹni ṣe sìná ọmọ rẹ tó rán skul lọ́wọ́ kẹnìkan wá bá yẹ jẹ kọ wà lẹsẹ skul kẹnìkan bọ bu lóyún ah! e, gbogbo èpè lọ́bẹ̀ẹ́ lè sẹ́fún kọ́ ah, ẹ sì bá yọba ìjọba yóò ṣe wáyé bígbà tí wàá kàn ní sàtúkìtì àlìjẹ́nà ṣùgbọ́n aburú tó ti sẹ́kù yẹn yóò bí ọdún dépò pé à ah, ìwọ́ sì ń bayé ọmọ ọlọ́mọ kan jẹ́ wọn náà bó ti bayé àwọn ọlọ́mọ kan jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé àwa náà ò ní gbà káwa aburú yìí ó ṣe wá káwa náà má fi ṣe àwọn ẹni ẹlẹ́ni mi eléyìí ni àwọn tá a lè máa fi bá àwọn yẹn sọ̀rọ̀ lórí ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run nínú dárúsù wa bí tuntun máa wáyé torí àsìkò wa a ó máa tẹ̀síwájú níbi ọ̀nà àbáyọ tọ́jẹ́ ẹlẹ́ẹ̀keje lórí báwo lèèyàn ṣe lè fi ìwà sìnàálẹ̀ eléyìí tó yẹ pé ó ti gbogbo lára àwọn èèyàn lénìí bí ẹ̀sìn lè fi sílẹ̀ wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi